ọba fi ń bẹ ọlọ́run kí ọlọ́run kó mọ́sá ìgbà ìjókòó yìí ní ẹ̀sìn fún ẹni kọ̀ọ̀kan wa halqatul ilmi wal basirati khairun min aljalasati allati la yastafidu minha almuslim ìmáa jókòó láti máa wá àlékún mímọ̀ nínú ẹ̀sìn wa ó lóore ju àwọn ìjòkó bíi tẹ́yìn ọmọ ìjòkó lọ tí ò ní sáǹfààní fún yẹn bẹ̀ abẹ́lẹ́ wọn láàfẹ́ ní kọ̀ọ̀kan wa alekun ikhlas alekun iman alekun ilm kọ́lọ́mùsà fẹ́ kọ̀ọ̀kan wa kọ́lọ́mù wa fún wa ní iṣẹ́ rí kọ́lọ́mù fún wa ní iṣẹ́ rí ṣe kọlọ́wọ́n bá kó kọ́rọ̀ wá fún sẹ́ẹ̀rì kọlọ́wọ́n bá kó léwà jìnnà síṣẹ́ aburú kọlọ́wọ́n wá fún wa ní usul khatima usul khatima òun náà ní ìgbẹ̀yìn dáadáa tóró òun náà ní al-maf'ul bihi usul ìparí dáadáa yẹn òun bá fẹ́ lò bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ dáadáa tí o bá parí dáadáa kọ̀ọ̀kan lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ń bára dáadáa bọ̀ tọ́wọ́ dọwọ́ gbẹ̀yìn ayé tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣe dáadáa gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run ti parẹ́ ọlọ́mọsà fún ọ sùn khatima. موضوع الحلقة البعث وأرض المعشر وأهوال القيامة èyí tí ó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún wa lónìí òun náà ni albaaf ìgbédìde albaath etí wọ́n ń pè bẹ́ẹ̀ ó ní lẹ́yìn ìgbà tí ọlọ́run ti payé rẹ́ ọlọ́run ó tún wá gbé gbogbo wa dìde padà sérí ilẹ̀ míì tó yàtọ̀ sí ilẹ̀ yìí tí a lò tán wa jáde albaath huwa ihya'ul mawta hatta. حين ينفخ في الصور النفخة الثانية فيقوم الناس حفاة عراة غرلا ìgbédìde ó wà nínú akida alùsùnà wàlìjàmáà ipe lẹ́yìn ìgbà tí ọlọ́run bá payé rẹ́ ayédà kéèyàn ó kú káyé tó parẹ́ àbí wà táyé bá parẹ́ lèèyàn kú gbogbo wa náà àpadà ní símọ́ náà ni àbí bàdà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run fi ni kullu man 'alayha kullu man 'alayha fan ọlọ́run ní gbogbo ẹni tí ń bẹ lérí ilẹ̀ ní òní símọ́ wa yabqa wajhu rabbika dhil jalali wal ikram ọlọ́run ọba nìkan ní ọ̀sẹ̀ kù. ìhìyáhùn mọ́ta níta ń pè ní ba'ath òun náà ni ká gbé wa dìde lẹ́yìn ìgbà tá a ti kú pẹ̀lú fèrè èyí tí ọ̀kan náà màláíkà tí yóò fọn kú mú táwa ti gbọ́ ohun yẹn báyìí ohun fèrè yẹn ẹ dìde nítumẹ̀ màláíkà òní jama Allahu akbar. bí ìwo màálù ṣe rí hun ní tí ó gbé bọnu bó ṣe rí náà nìyẹn àmọ́ yàtọ̀ sí ti màálù. àwa dìde ufatan lẹ́ni tí ò ní sí bàtà lẹ́sẹ̀ rẹ̀ torí àkóbàtà wọ sáré bí sì kó wọ gan kò ní bá jáde uratan ní òhò bí wọ́n ṣe bí wa nígbà tí wọ́n bí wa yẹn garlan gairu maktunin á dìde lẹ́ni tí wọ́n dábẹ́ fún. aladilatu alalibaathi kathira àwọn àlùfáà ní ìdìde padà nínú sàárè àbí ìdìde padà sí ardul mahshar ardul mahshar òun náà ni Eri ilẹ̀ míì tọ́lọ́wọ́n ọba tún dá tọ́yàtọ̀ sí ilẹ̀ yìí tá ń lò yìí òun ó funfun báláwo ni anabi sàlàyé lérí ẹ̀ sallallahu alayhi wa sallam ìdìde yẹn nínú àkídà mùsùlùmí tí ó gbọ́dọ̀ bọ́ kú ò lẹ́mí èèyàn kéèyàn tó kú ni ẹni tí bá ń rò pé mébì bóyá dìde ẹ̀ṣájà máa kírun bàbá dìde àwa àjànà bá a sì dìde padà náà tán bá a dìde náà nù èèyàn gbọ́dọ̀ mébì ò sí mbẹ̀ ẹni bàbá mébì lọ́dọ̀ ọlọ́run ọba kò ní wà àjànà nítorí ọlọ́run ọba ní ẹ dìde tọ̀ nítorí ọlọ́run ọba ti sọ àyè tún dàtú ẹ̀ mọ́ àmọ́ nígbàgbọ́ lórí ntọ́lọ́run ọba ní ká máa rí a sì máa nígbàgbọ́ lórí nǹkan tọ́lọ́run ní á àmọ́ tá nábì júwe fún wa sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀rí yẹn tọ́lọ́n fi ń tawá nínú Quran ipe bá a ṣe wà láyé yìí a tún lò adìde padà o a tún lò ìṣẹ̀mí mi mùsùlùmí nìkan ló nígbàgbọ́ nínú ẹ̀ gbogbo àwọn tó bá yàtọ̀ sí mùsùlùmí wọn ò nígbàgbọ́ ń bẹ̀ ni wọ́n fi máa wùwà kíwà ni wọ́n fi máa ṣe ṣekúṣe ni wọ́n fi máa ṣe gbogbo nǹkan tí ọ̀dà nítorí pé ẹ̀mí ẹ̀ ni pé bàbá ti kú ó ti ṣe kíni ó ti tán náà nìyẹn kọ̀tán o ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim thumma innakum ba'da dhalika lamayitun lẹ́yìn ìgbà tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ nílé ayé ẹ padà kú o wọ́n gbé àbúsí wọ́n padà gbé umu náà sí ẹ padà jáde láyé ńjọ́ kan thumma innakum. يوم القيامة تبعثون lẹ́yìn náà a wá gbé yín dìde tubu'athun látara ba'ath a wá gbé yín dìde níjọ́ alikiyama suratul mu'minun aya fifteen to sixteen baba ti rẹ́rìn inú Quran tó samu an wa ta'an àti sekini àti gbà ìwọ tó o bá gbà tẹ́lẹ̀ nísìn náà ni kò máa gbà aláàánú àwọn ògbé ọ dìde ọlọ́run tún sọ nínú àyà mi ọlọ́run ọba ní kàmá bàdáná awwala khalqin nu'idu kàmá bàdáná awwala khalqin nu'idu bá a ṣe dá yín lákọ̀ọ́kọ́ yẹn tẹ́nìkan kan ràn wá lọ́wọ́ láti dá yín tá a rápèjúwe kankan fún fọ́tò yín tá a fi da yín á padà tún da yín padà agbára tá a fi da yín lálákọ̀ọ́kọ́ yẹn agbára yẹn tún kù síbẹ̀ tá a fi tó yín da ẹni tó dá wa látara omi ó wá ní òun ò tún gbé yín dìde láti inú yẹ̀pẹ̀ agbọ́dọ̀ dáwọ́tò ẹ agbára tá a fi dá ẹ̀dá nú omi a tún lè fagbára yẹn yọ ẹ̀dá kúrò láti inú kínní láti inú yẹ̀pẹ̀ eléyìí gan ó ti jẹ́ kí kọ́ rẹ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn philosophers àwọn mufakirun ipe sọ possible nígbà tí possible kan sọ omi di ẹ̀ dáhùn ọ possible kọ́ lọ́wọ́n ọba tí ó ṣe kó tún ṣe mí wíwáyé wa yìí náà ẹ̀rí ni lérí pé ọlọ́run lágbára láti ṣe kíni láti dá wa padà àṣà ṣe tẹ́lẹ̀ àbí náà wa'adan alayna ọlọ́wọ́n bá ní àdéhùn yẹn àti gbé kọ́ra wa lọ́rùn nígbà tí sọ́ọ̀nì bí ó ṣe rí náà ni inna kunna fa'ilin bá a ṣe ṣe nìyẹn o bá a ṣe ṣe lákọ̀ọ́kọ́ nìyẹn bá a ṣe tún ṣe lẹ́lẹ̀kejì nìyẹn. ankara wul kafirun àwọn kèfèrí àwọn ni wọ́n sọ pé kò pọ́sibù kọ́ lóun tún gbé wa dìde mọ́ wọ́n lọ́kàn nínú àwọn kùfàr ó sì lọ sí ẹ̀yìnkùlé àwọn bàbá rẹ̀ ó sì kọ́ wọ́pọ̀ sàárè wọn ó sì bu particles àwọn bíi ẹran tó ti di èlùbọ́ tó ti di tó ti kẹfun ó sì bu díẹ̀ ńbẹ̀ ó wá lọ lè bá Rasul sàṣàlá ó ní ya Muhammad owó òjíṣẹ́ ọlọ́run ayuhyi rabbuka hadhihi ọlọ́run ọba rẹ tó ní ọ lágbára yẹn sọ lágbára kó tó sọ èlùbọ́ yìí di ọmọ èèyàn tí ó máa rìn. ọlọ́wọ́n bá ń sọ ní Qur'an ọlọ́wọ́n bá ní za'ama alladhina kafaru an lan yub'athu àwọn kèfèrí wọ́n ń ròyìn pé àní gbé àwọn dìde kùlbàlà sọ fún wọn pé kò rí bí wọ́n ṣe ń ro wa rabbi mo fi ọlọ́wọ́n mi búra latub'athunna àgbẹ̀yìn dìde dandan ni látub'athunna dandan ni ká ẹ dìde thumma latunabbaunna dandan ni ká fún yín nírò iṣẹ́ yín tẹ́ ẹ ṣe bima amiltum iṣẹ́ tẹ́ ẹ ṣe láyé wa dhalika ala Allahi yasiru ọlọ́run ọba ni yasiru ala Allah ó easy fún mi ọlọ́run ọba púpọ̀ ó rọrùn fún mi gan kóra kò ná mi wàhálà nínú àyà yìí láti rí i pé kán lè bá a fún wa nírò iṣẹ́ wa ni wọ́n fi fẹ́ gbé wa dìde àwọn ń gbàwé àwọn nǹkan ọgbà àbí? àwa ń kírun àwọn kan ò kí àwa ń dè lóru àwọn kan ò dìde àwa ṣe sùúrù àwọn kan ò ṣe àbí àwa jẹ àlàálẹ̀ àwọn kan jẹ àrọ́m àwa ń àwọn kan ò sìn kò lè lọ lásán gbogbo wàhálà ọ̀run ni wọ́n ti san wọ́n lẹ́sàn dáadáa kọ́lọ́ musa fẹ́ sún àwọn ẹni rẹ̀ waqad ara Allahu ibadahu ihya fi hadhihi dunya wọ́n ní yàtọ̀ sí àwọn ẹ̀rí yìí practical kájí òkú ọlọ́run ọba ó mú wá sí ilẹ̀ yàtọ̀ sí gbọ́kàn sọ pé òun jí òkú ọlọ́run ti jí òkú lérí ilẹ̀ tá a rí báyìí tó wà nínú tàn. ń bẹ nu ìtàn àwọn ọmọ Israẹli wọ́n kó jọ ńjọ́ kan inú wọn bàjẹ́ látara pé wọ́n pa ọ̀kan nínú wọn tọ́ kí ló lọ́wọ́ bá ní kán ṣe ọlọ́run ní kán lọ́ọ́ lè pa màálù arákùnrin yìí ó sì padà dìde kú ònú sàárè wọ́n sì bìtà lọ́pàá ọlágbájá lọ́pàá òun ó sì sùn padà nílé ayé yìí tá a náà anabiwa Ibrahim alayhi salatu wa salam ó dìde sọ fọlọ́n ọba njọ́ kan wa idh qala ibrahim rabbi arini kaifa tuhyil mauta ìwọ ọlọ́run ọba fi hàn mí bó o ṣe jí òkú mo fẹ́ mọ̀ bó o ṣe jí òkú qala awalam tu'min ọlọ́run ọba ní sọ́ọ̀gbà mi gbọ́ ni pé ń jí òkú ó tún ní kí n ṣe practical hàn qala bala ó ní kò rí bẹ́ẹ̀ walakin liyatma'inna qalbi kẹ́mi mi ó lè balẹ̀ ni wọ́n mọ̀ pé ó lè ṣe àmọ́ wọ́n fẹ́ kẹ́mi mi ò tún balẹ̀ sí. qala fakhudh arba'atan min at-tayr ọ̀yà mú ẹyẹ mẹ́rin fasruhunna ilayk kọ́ wá gún papọ̀ kó gún àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin yìí kó gún papọ̀ thumma ij'al 'ala kulli jabalin minhunna juz'a wàá fi kọ̀ọ̀kan sẹ́rìn àpáta ọ̀tọ̀ọ̀tọ̀ ó ti gún mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ àbí ó ti gún pọ̀ ẹ̀jẹ̀ ẹran àti ìyẹ́ gbogbo ẹ̀ ti wọnú ara wọn ọlọ́run ni wàá bù wàá bù sọ́nà mẹ́rin kọ́ wá fi sírí òkè mẹ́rin tọ́mọdé ọ̀hún kọ́ wá fi orúkọ èmi ọlọ́run ọba pè wọ́n yí pé ẹ̀yin òkú ẹyẹ yìí pẹ̀lú agbára ọlọ́run ẹ máa dàlàyé ìyá àti ìnàkà sàn ó rí i pé gbogbo wọn ò di àlàyé pẹ̀lú agbára èmi ọlọ́run ọba wọn wa'lamu anna Allaha azizun hakim lọ́lẹ̀ mọ̀ pé mi ọlọ́run ọba tóbi mo sì ní ọgbọ́n hakim ọ̀jọ̀gbọ́n lèmi ọlọ́run suratul Baqara aya two sixty anabi Ibrahim sì ní bismillah lójú ẹ̀ báyìí náà ni ìyẹ́ ẹyẹ nọmba one ní ti ń lọ sí ibibọ́dì rẹ̀ ẹ̀jẹ̀ nọmba two ní ti ń lọ sí ẹ̀jẹ̀ rẹ̀ egun nọmba four ó ti kúrò níbi egun nọmba one ó ti bọ́ sínú egun tiẹ̀ gbogbo ẹ̀ wá ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ báyìí gbogbo ẹ̀ bá pé sí ara kálukú wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí mìírí tsọ́tsọ́tsọ́tsọ́ wọ́n sì ń dún Ànábì Ibrahim ní a alágbára ni wọ́ọ́lọ́ àtẹ̀yẹ àtàwa kí ni yàtọ̀ láàrin wa bẹ́ẹ̀ ṣe pa ìran ni bí kọ̀ńténà bá rí lùyàn náà bí ó ṣe pààyàn náà bí ìran náà ẹ̀mí tó wà lára àwọn ẹranko máa mí àṣẹ yẹn náà lọ́lọ́run pàṣẹ pé káwa náà mọ̀ sí kíni káwa náà máa mí ìtumọ̀ ẹni pé ọba ọlọ́run ọba tí máa ń ṣe kíni tí máa ń jí òkú ni gbogbo àwọn torí fi azil ayam kathratil fitan láwọn àsìkò tá à ń lò lọ́wọ́ yìí fìtínà pọ̀ kọ́sàtìlì kulub gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ó ti le tí ọ̀rọ̀ fọlọ́mọ́ nínú tí máa ń rọ ẹ̀mí òun náà ní kéèyàn máa rántí pé bá a bá dì í láyé wọn ò tù lọ́rùn tá a bá tó láyé wọn ò tún tó lọ́rùn gbogbo tá a bá ṣe wọn sàn wọn lẹ́sàn lọ́rùn. ọlọ́run tó sọnù àyà mi ọlọ́run bá ní awalam yarau anna Allaha alladhi khalaqa as bá ní ṣé wọn ni pé àwọn ọlọ́run bá ládá sánmà àtìlẹ̀ walam ya'ya bi bá ní sánmà àtìlẹ̀ tá a dá yẹn Ah, kò sí difficulty kò sí stress kan ah, kò stress àwọn ọlọ́run ọba àlá àdàmú lórí ẹ̀ka tó dáa tàbá fẹ́ ṣe bíríìjì ń sìn pé àmọ́ wàhálà tá a máa ń ṣe ká tó tóni jọ ká tó pè símẹ́ǹtì ká tó fi òkúta sí àmì ẹnjìníà ni wọ́n pàdé lábẹ́ bíríìjì àbí ọlọ́run bá ní wàlúmi yá àyà bí khalqihin ọlọ́run ọba ní kò dàmí làmú bí kọ́ọ̀dìrín àlà àyìn yóò yẹ lọ́mọ́tà ọlọ́run ọba yìí náà lọ́ba tọ́jẹ́ pé ọba tí sánmà àti ilẹ̀ dà láàmú kó tó dáa bí ọba yí ẹ̀yin ẹ̀dá náà bí ọba yí ẹ̀yin kò ní dà láàmú tí ọba dá yín padà sí eré ilẹ̀ míì tí ọba gbé yín dìde ní ọjọ́ kìámà bàlá innahu ala kulli shay'in qadir ẹ lè mọ̀ pé ẹni tó dá nǹkan tó sì lágbára lérí ẹ̀ kò sí tóun dá tóun lágbára lérí ẹ̀ Suratul An'am àyà 33 gbogbo àwọn àyà yìí òun ní òfin alọ́kànbalẹ̀ pé ilé ayé ká mu níwọ̀nba àlàáhẹ́rà yẹn ní ká sékíní ká pàtàkì sẹ́ni gbogbo ẹni tó bá mú àlàáhẹ́rà tó bá pàtàkì rẹ̀ kò ní wà lámùyẹ́kùn mí gafilin kò lè wà nínú àwọn afọ́nufọ́ra afọ́nufọ́ra ẹni má pẹ̀lú ìwà afọ́nufọ́ra òun ni ọmọ tó ní exam láàárọ̀ monday tó wá ìrọ̀lẹ́ sunday tí wọ́n gbá bọ́ọ̀ adékèmọ́ gírìbì tán ètò wo fíìmù ó sì mọ̀ pé òun lẹ́sàn-án láago mẹ́jọ láàárọ̀ ọ̀dà ọ̀dà ẹ̀yìn ìṣáàyìn ọ̀yẹ́ ọ̀bẹ̀rẹ̀ sí ọ̀bẹ̀rẹ̀ sí sùn lẹ́mìí pé à ọba dago mẹ́rin tí wọ́n ti jí gbogbo òwe yẹn táwọn ọ̀rẹ́ mi ti ń kà láti bí ọ̀sẹ̀ kan yẹn gbogbo ẹ̀ máa ṣe kínní gbogbo ẹ̀ máa kà ìgbà tí ó jí báyìí lábàájí láago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́wẹ́ ó sì lọ lè fèsì ẹ̀zámù ẹ̀ bọ́ba dénú kíláàsì tọ́wọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ó yẹ kí n mọ ọ̀rọ̀ àmọ́kọ̀ọ́ká ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin kọ̀ wá nídìí kankan dáhùn yóò mọ̀ wá sábàámọ̀ pé àsìkò tí n fi gbọ́ bọ́ọ̀lù rẹ̀ láàánú yẹn kọ́ wá jẹ́ pé n ti ń kanu ọ̀rọ̀ onídìbà yìí lẹ́nu àsìkò tí n fi wo fíìmù yẹn kọ́ jẹ́ pé ìwé ní ká kò nídìbà tó jẹ́ pé àsìkò tá a tún sùn tún pọ̀ àsìkò orun ọwọ́ àwájú ni nínú àsìkò tí mo fi sùn yẹn ó fálù gan bí màmá ni bá ti sùn ọ̀pọ̀lọpọ̀ wa téèyàn bá jí sínú sàárè ni ó ṣẹ̀ta jí yọ́n máa ṣàbámọ̀ pé hey ẹ dá mi padà ẹ dá mi padà la'alli a'mala salihan kémi náà lọ lè ṣiṣẹ́ rẹ̀ kí n lọ lè ṣe dáadáa kémi náà lọ lè ṣe báadáa ó ní ọ ah, ti bọ́ ọlọ́mọdé ọbọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wọn lọ ìtì máa ń jẹ́ ọbọ̀ òun náà ni sukhrufatul hayati dunya ojú kòkòrò ayé ọlọ́mọba ní alihakumu atakathur aliha yulihi atakathuru alihakum ìkan díẹ̀ yìí tó yín òun yẹn ní mú yín fọ́nú fọ́ra hata zurtumul maqabir títí tí wọ́n fi máa ń gbé yín sínú sàárè tẹ́sẹ̀ wá jíǹgbẹ́ ẹ̀dínú sàárè pé a ẹ̀rí kankan sí i torí gbogbo wàhálà ayé tó ṣe yíṣùn ó ṣe kalẹ̀ fáwọn tí wọ́n jẹ́ ni èyí tí wọ́n fẹ́ jẹ lọ́rùn òun náà ní bàdà ọ̀ wá dúró jẹ táyé èyí tó yẹ kó jẹ lọ́rùn òtún mu dání òfò di mélòó lọ́sọ̀ nímẹ̀. جاء من حديث البخاري من حديث أبي هريرة رضي الله تعالى عنه bàbá Abu Huraira لأنه hadith náà تي إمام بخاري Imam لا gbà أبو látọ̀dọ̀ wọ́n nàbì ní ma bayna an-nafakhatayni arba'un láàrin káfọ́nfèrè káyọ́ parẹ́ àti káfọ́nfèrè ẹ̀dìdẹ́ o arba'un forty one ń bẹ̀ kọ́ọ̀lù ya Abu Hurairah àwọn sàhábà wá bi Abu Hurairah pé arba'una yawman sí forty days là nàbì gbà lérò láàrin fèrè méjèèjì kọ́ọ̀lù abaitu a olóhùn ọmọ kọ́ọ̀lù arba'una sha'ran ṣé forty months ni oṣù lọ́nà ogójì ni ó ní bẹ́ẹ̀ kọ́ ó ní kọ́ọ̀lù abayit èmi ọmọ kọ́ọ̀lù arba'una sana sí forty years ni kọ́ọ̀lù abayit àbúrò rẹ̀ lọ́wọ́ ọmọ ó ní anabi kan ní forty èyí tó bá wù kó jẹ́ ní gbogbo ẹ̀jẹ̀ mọ́ àti forty days àti forty months àti forty years jama àsùkú ọ̀padà tó náà ni. thumma yanzilullahu thumma yunzilu Allahu minas sama'i ma'a lẹ́yìn náà ọlọ́run wa sọ omi kalẹ̀ wọ́n rọ òjò sérí ilẹ̀ fayambituna kama yambutul baq wọ́n ń pe èso kan ní baq wọ́n ní gbogbo àwa dìde bígbà tí bákìl bá yọ bígbà tí àgbàdo lápèjúwe tó bá yọ nínú ilẹ̀ gbogbo àbá ṣe narí nìyẹn bá ṣe yọ nínú ilẹ̀ nu. laysa minal insani shay'un illa yubla kò sí nǹkan kan tí ò ní tán lára àwọn ọmọ èèyàn tí wọ́n tá a bá kú láyé ń bí ilà azọmọ wàhídà àmọ́ yóò kun eegun kékeré kan ní gogoro òdi wa báyìí níbi tí ìbàdí ti bẹ̀rẹ̀ eegun kékeré kan wọ́n wà ajibu zanab ajibu zanab ni wọ́n ń pè ẹni tó bá fẹ́ wo píṣọ rẹ̀ máa fi hàn tábà ṣe tán bí àwọn tábà jọkùnrin inṣàlọ́ tààlà àwọn sàyẹ́ntìsì padà rí eegun yẹn ibẹ̀ ni ìbàdí ti bẹ̀rẹ̀ lẹ́yìn bíi egun yẹn ó sì sọ̀rọ̀ báyìí ajibu zanab anabi ni téèyàn bá kú gbogbo ti ń bẹ lára àyàn pátá ni ó jẹrà ajibu zanab yìí ò ní jẹrà àwọn òyìnbó wọn padà dìtẹ́tì pé kò sí bẹ́yàn kó nu omi o wọ́n sin ọ́ sínú atẹ́gùn o bọ́ọ̀bọ́ bó jóná mọ́lé o ọlọ́run sọ ní bẹ́ẹ̀ ajibu zanab ò ní wa minhu yuraqqabu al-khalqu yawm al-qiyamah wọ́n láti bẹ̀ láti to ìdẹ́dà ọmọ èèyàn a to ìdẹ́dà ọmọ èèyàn lérí ẹ̀ tí ó fi wá dìde padà tó bá dọjọ́ alikiyama hadisi wà ní Bukhari hadisi four thousand six hundred and fifty one. qala rasulillah sallallahu alayhi wa sallam odisala muhammad sallallahu alayhi wa sallam bá wa sọ̀rọ̀ nínú hadisi tí yàfa wa jábìrì tí wọ́n gbà wá wọ́n ní yub'athu kullu abdin ala ma mata alayhi a gbé wa dìde níjọ́ alikiyama a gbé wa dìde taba fẹ́ dìde a wà dìde lérí ntá a bá kú lélérí ẹni bá kú lérí zikiri yóò dìde pẹ̀lú zikiri ẹni bá kú sí hajj àbí umra yóò dìde pẹ̀lú labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulku la sharika la ìjọba wí nìyẹn àwọn yẹn ti wá mọ̀ pé ah, àwọn tán kú sí hajj ni wọ́n ń ṣe labbaik yẹn o oríire ńlá ni fún wọn jama nílẹ̀ yorùbá tí wọ́n pè é tó àmọ́ tó ṣe iná ni òde ni ìwà abúlé ọ̀jẹ́ nílẹ̀ yorùbá ọ̀tọ̀ ni bó ṣe jẹ́ nùẹ́sì ọ̀tọ̀ ni bó ṣe rí lọ́dọ̀ usnu khatiman tó bá ti ṣe hajj yẹn dáadáa agbẹ́lómi dìde yọmọlì kìyàmà dìbì núùrì sọ́lá pẹ̀lú ìmọ̀lẹ̀ irun àwọn akírun ni agbẹ́lómi dìde ń jọ́ àlìkìyàmà mọ̀látàkàn bìdámìlì jihad á rí ara rẹ̀ bí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wà ní ara rẹ̀ bọ̀tí ẹ̀jẹ̀ yìí yóò máa yóò máa rùn ju alimiski lọ perfume alimiski bó ṣe lóorùn tó yẹn kò ní lóorùn tó ẹ̀jẹ̀ tó wà lára wọn yìí wọ́n ní àwọn eléyìí làwọn tí wọ́n kú sí ojú ogun ẹ̀sìn ọlọ́wọ́n bá wa á gbé àwọn míì dìde kalimajinun bíi wèrè ṣe fáwọn wèrè ṣe máa ń ṣe wọn bí ó ṣe máa ń ṣe ní aridul mahshari nìyẹn àwọn wo ni wèrè yìí yàtàkàbàtò ṣèitán minal mas òun náà ni àwọn tí wọ́n máa ń jẹ interest owó èlé ẹni tí máa ń yáwó èlé ẹni tí ń yáàyàn ẹni tí ń lọlé yá gbogbo àwọn ọ̀gá báǹkì báǹkì àwọn òṣìṣẹ́ bẹ̀ àti gbogbo àwọn olówó èlé àdúgbò alájẹmọ́sùn wọ́n ní wọ́n ó dìde bíi wèrè tó wà dójú àlìkèyàmà nbẹ nu wọn mọ bó ṣe ta sakarana wọ́n ó gbé wọn dìde yọọ ma wá hún rẹ̀ dà ní ọmọ wúwú kúwìí yọ ọmọ subúlù yẹ yọ ọmọ dìde àwọn ọmọọtí nìyẹn kọlọmọsà sọ níbẹ̀ ẹni bá kún sí rí obìnrin obìnrin kọ wọn ni wọn gbé dìde zaniya lónìsínà ẹni wọn bá gbé dìde oye gbogbo iṣẹ́ bú ẹni tí ń pààyàn wọn ni téèyàn bá kú lélẹ́rìí náà òun náà wọn gbé yẹn dìde ní eré rẹ̀ kọlọmọsà sọ níbẹ̀ lọ́sí jẹ́ pé kálukú wa láàfin mọ́ bí a máa rìn sí nítorí bá fẹ́ kán gbé ọ̀dìdé lélẹ́rìí nǹkan òun náà ni wọ́n máa ṣe nítorí níjọ́ tó ẹni bá wọn mọ́sálásí jojúmọ́ ń sìn tí ń sàṣìká àṣọ bá wà lẹ́mọ̀sá jojúmọ́ oyè tí ń sèké àmúlẹ̀ lè jojúmọ́ dóhà ní gbogbo ìgbà alùwítìrì rákàtẹ́lì fàjẹ̀rì tó ti máa la ilé ọjọ́ bá kú náà yóò ṣe kàn tánú àwọn sẹ́ẹ̀rì yìí ní ọjà dìláì ọlọ́mọsá ìṣàánú wa àwọn alùfẹ́sì wọn ni mọ̀ṣábà aláṣẹ àṣà àlẹ́ yìí tẹ́yìn bá ti ṣe lásìkò ọ̀dọ́ rẹ̀ tẹ́yìn bá ti rí gbà lọ́wọ́ ẹ̀ ní ọmọ ṣe títí ayé náà ọmọ ìtẹ̀yìn bá ń ṣe nínú ayé mata ali eré ẹ̀ náà ni ó padà kú lélẹ́rì illa man asmahullah àfẹnitọ́ lọ́nba ṣàánú lọ́kùn. ọlọ́mọba ní yawma yakumu nnasu li rabbil alamin ọlọ́run ní gbogbo yẹn ẹ̀ dìde fẹ́mi ọlọ́run ẹ̀ dìde báyìí yọ̀wá kú èmi ọlọ́run ọba nìkan wájú yìí ti ń fèsì àyà yìí náà ń tọ́ka nínú alukur'ani pé àdìde Suratul Mutaffifin àyà ẹlẹ́kẹfà tó ìgbédìde lélẹ́yìí ẹ wá rí alhashr ó yàtọ̀ sí alba'ath alhashr suukul khala'iki bada